tírélà iná ló ń bọ̀ pẹ̀lú full load tẹ́ bá wo tírélà tó wà lọ́ọ̀kan yín òun ló ń bọ̀ pẹ̀lú full load tó dàbí ẹnu wípé ìjánu ọkọ̀ ọ̀hún ìyẹn brake ó fail tó daṣẹ́ sílẹ̀ lójijì sorry sorry. ilé tó fẹ́ máa rẹ̀kọ́dù tó ń béèrè lẹ́yìn. accident tó ṣẹlẹ̀ ní ojú òpópónà márosẹ̀ ajébọ̀ lọ sí ìdí àbá padà wá sí ọ̀nà tó lọ sí OGTV òun lẹ́ ń wò yìí lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí èyí tó jẹ́ ọjọ́ Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú. No, oṣù kẹta ọdún òun lẹ̀ ń wò lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá wo iwájú yín mọ́tò èkejì lélẹ́yìí tẹ́ ẹ bá wo mọ́tò eléyìí ẹ rí i pé eléyìí jíìpù náà ni òun ni ẹlẹ́ẹ̀kẹta tírélà iná ló ń bọ̀ pẹ̀lú full load tẹ́ ẹ bá wo tírélà tó wà lọ́ọ̀kan yín òun ló ń bọ̀ pẹ̀lú full load tó dàbí ẹnu wípé ìjánu ọkọ̀ ọ̀hún ìyẹn brake ó fail tó daṣẹ́ sílẹ̀ lójijì ló fa ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ yìí ẹ rí i pé tẹ bá kà dáadáa àwọn tírélà ńlá tí táyà ẹ̀ máa ń pọ̀ yẹn ni ní abúlé part iwájú ọgbà abúlé ibi tí wọ́n ti ń ta ẹ̀yà ara ọkọ̀ ní òpópónà àjẹbọ̀ ọ̀nà tó lọ sí ọ̀nà OGTV eléyìí tó bọ̀ láti ọ̀nà ìyànà mọ́túárì FMC òun ni ẹ̀ ń wò yìí gbogbo nǹkan tó wà náà pátápátá òun ló ti dà sílẹ̀ tẹ bá sì wọ ọkọ̀ ẹ rí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń dóòlà ẹ̀mí àti àwọn tí wọ́n ń dá ọkọ̀ lójú pópó òun náà lẹ́wọ̀ yìí ẹ rí àwọn èèyàn ẹ wọ àwọn ènìyàn báyìí kí Ọlọ́run kó ṣàánú wa. Ah. òun lẹ̀ ń wò yìí o ẹ̀yin ilé òun náà lẹ̀ ń wò yìí ẹ̀rí wípé tẹ́ ẹ bá ka àwọn akọ ayọ́kẹ́lẹ́ tí tírélà yìí tó kọlù ó ti jẹ́ wọ́n ní mẹ́fà ní báyìí mẹ́fà lẹ́wọ́ báyìí ẹ̀ṣẹ́ ti rí báyìí orí ọkọ̀ ìjà gbélé jọ. ẹ jọ kí ni orúkọ yín sà. orúkọ mi ni gbogbo adé adé Mr. Gbadé. gbogbo adé Abíọ́dún. gbogbo adé Abíọ́dún ẹ jọ sá àwọn lẹ́yìn lẹ́wà ọkọ̀ tí ẹ dúró sí iwájú ẹ̀ yìí sá láàrin ìṣẹ́jú ṣókí kí ni nǹkan tẹ́ ẹ lè sọ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lórí ṣe kó iye yín mélòó lẹ́wà nú ọkọ̀ yìí. lákọ̀ọ́kọ́ mo dá gbogbo ògbó àtọ́pẹ́ padà fún Ọlọ́run because òun ni ẹni tó kó mi yọ a jáde ní abúlé mẹ́kò mẹ́rin. ṣé abúlé mẹ́kò tá a wà lára ọgbà wọn yìí abúlé mẹ́kò gangan abúlé pàtì ok abúlé pàtì lé abúlé mẹ́kò tó ti ń túmọ̀ tó ṣe. tó ti ń túmọ̀ tó ṣe ibẹ̀ lèmi àti àwọn mi ti jáde so bàtà máa fi débẹ̀ mo kàn rí ní ibi first gate abúlé pàtì nígbà pé àwọn èèyàn sá but by the time ti máa fi look at the side mirror pé kí nìkan tó ń ṣẹlẹ̀ tó sá fún I was just hearing noise mo kàn gbọ́ pé mọ́tò ṣáà ń gbó ó ṣáà ń ṣe kí ni mi tẹ́ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ti tàn bára wá mi báyìí ẹ jọ ẹyin mélòó lẹ wà nù ọkọ yìí ẹyin pẹ̀lú ìyàwó yín kọ́. àwọn ti máa lọ sí wọn ti ò ṣe wọn. just minor disease. ẹyin lẹ dẹ ẹyin lẹ wá ọkọ tí ẹyin lẹ wá ọkọ ayọ́kẹ́lẹ́ yìí sà. lórí ọ̀ṣọ́ náà. tó mú kí n kó ire lẹ́ẹ̀kan sí. ṣe ẹ ju méjì lọ nínú ọkọ yìí. ẹ méjì náà ni wá. ṣùgbọ́n jẹ́ láì dí àyè èèyàn tí ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ sà mi ì tiẹ̀ mọ̀ bàtà tó ṣẹlẹ̀ mi ì tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn ṣáà mọ̀ pé èmi àtìyàwó mi a jáde lára tàlàáfíà mo kí ọ̀sán ìpáwọn èèyàn wà lójú títì mi mọ iye number of cars tó wà affected. kí ni orúkọ ọkọ̀ yín tẹ̀ ń lò yìí. Toyota Camry. Toyota Camry ẹ ṣe gan ọlọ́run a máa fi ṣe ìṣọ́ wa o ẹ ṣe kóríire sáà. tẹ bá wo ọkọ̀ tí a ń ṣe àfihàn yìí ẹni tó wa ọkọ̀ yìí gangan òun ló wà nínú ẹ̀ ó ń ṣàlàyé bí orí ṣe kó yọ nínú ìjàmbá eléyìí tó ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá wo gbogbo ẹ rí wípé ọ́ìlì ọkọ̀ yìí ló dà sílẹ̀ yìí ṣe ń rí báyìí ẹni tó wa ọkọ̀ ọ̀hún gangan ó wà nínú ẹ̀ ẹ̀ rí aṣọ ènìyàn lábẹ́ mírọ̀ yìí ìyẹn windscreen ẹ rí èèyàn kan tó wà lórí ọkọ̀ yìí kí ọlọ́run ọba kó dákun kó dábọ̀ kó máa ṣàánú wa a fi àsìkò yìí ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè bá wa àtúnṣe sí ojú òpópónà Ajébọ̀ èyí tó lọ sí OGTV my six kí wọ́n bá wa ṣe àtúnṣe ẹ̀ kí wọ́n dàpọ̀ mọ́ eléyìí tí wọ́n ti ń ṣe bọ̀ eléyìí tó jáde wá láti ìyànà mọ́ṣúárì FMC tẹ bá wo tírélà yìí ẹ rí i pé ìjàmbá àwọn ó lágbára púpọ̀ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tá a ṣe ń gbọ́ lẹ́nu àwọn ènìyàn báyìí wọ́n ní àwọn ènìyàn mẹ́ta náà ti kó lọ sílé ìwòsàn Federal Medical Center ti di àbá bákan náà wọ́n ní àwọn bíi méjì tíjọ́ lọ́wọ́ bá ní pé wọ́n léèyàn kan wà nínú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí ọlọ́run kó dòlà ẹ̀mí àwọn tó ṣì wà láyé ẹ rí ọkọ̀ eléyìí náà nínú ọkọ̀ eléyìí tó jẹ́ wípé ó wà nínú ìjàmbá ọ̀hún òun lélẹ̀ ṣe ti rí báyìí ẹ ti rí ọkọ̀ ọ̀hún dáadáa ẹ ti rí ọkọ̀ ọ̀hún dáadáa ẹ ti rí ìrọ̀lẹ́ òní gangan nìṣẹ̀lẹ̀ jàǹbá ìṣẹ̀lẹ̀ kí ọlọ́run dákun dábọ̀ kó máa ṣàánú wa ẹ ti rí abúlé páàtì ni wọ́n pe ibi tí ìjàmbá àwọn ti ṣẹlẹ̀ tẹ bá ti mọ ẹ̀yin tẹ bá wá sójú òpópónà yìí dáadáa ẹ ti rí pé fẹ́ǹsì abúlé páàtì gangan lélẹ́yìí ibẹ̀ gangan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ òun ló bàjẹ́ kọ́lọ́run dákun kó ṣàánú wa. abi bu abi şey. ọlọ́run lọ dábúlé ń wò ó ilé ìtọ́fẹ́ Yorùbá. Yorùbá. Yorùbá. Yorùbá. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Broadcasting. Network. Network. Network. Níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. Kẹ́ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé. Ó pọ̀ jù. Ó dùn jù. Yorùbá Broadcasting Network. Fún ìgbèdìgbèdì àṣà Yorùbá.